سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا عليم يا خبير آمين. اللهم يا من فهم سليمان فهمنا آمين. ويا من علم آدم الأسماء كلها علمنا آمين. إنك أنت العليم الحكيم آمين. اللهم رب جبرائيل وميكائيل وإسرافيل فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون اهدنا لما اختلف فيه من الحق بإذنك إنك تهدي من تشاء إلى صراط مستقيم آمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته àbẹ̀lẹ̀ wọn bá bá láàánú tó kó wájọ níti ọ̀rọ̀ rẹ̀ tí ṣe Al-Qur'an Al-Karim lẹ́yìn abẹ́ rí pé ọ̀rọ̀ rẹ̀ ìròyìn rẹ̀ ní inú nǹkan tá a ti fi máa ń bẹ lọ́hùn a máa ń fi orúkọ ọlọ́run bẹ lọ́hùn a sì máa ń fi ìròyìn ọlọ́run ọba àti máa ń bẹ lọ́hùn ọ̀rọ̀ rẹ̀ lájókòó tì tá a fẹ́ máa kà tá a fẹ́ máa gbọ́ tá a fẹ́ máa wo ìmáànì jáde níbẹ̀ fúnra wa a fẹ́ máa wá ìmọ̀nà

tí olúwa ti sọ wípé lẹ́yìn ìbàtà sọ pé إن الذين ينادون fún bákan náà kò sí wálẹ̀ tí ó lè máa lò táǹkàtà ń ké àwọn ọba sí ọrùn wa olúwa ni wà lọ́wọ́ ń nà ọ̀hún sọ rú tó bá jẹ́ kí wọ́n ṣe sùúrù ní àtà tí wọ́n kánjú tí wọ́n rọ́ọ̀ṣì tí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ títí tí wọ́n ànábì fi jáde sí wọn ní ìlàkà wọ́n ní tí ìbámọ̀ dáa fún wọn pọ̀ gbàdá fún wọn lẹ́yìn bàtún wá dáa fún wọn ní àtìyàmà bàdá fún wọn láyé bàtún dáa fún wọn ní kíni àwọn àpẹẹlẹ káà náà fàyèrọ lọ́hùn ọmọ wọn ọba pọ̀ sí owó wọn ọba máa pọ̀ sí ní ẹ̀mí wọn ọba máa gùn sí ní àlàáfíà wọn dáa sí ni. Àtàná ọ̀yọ́ lọ́wọ́. Wọ́n á dá padà síbi tàbí àmì nígbà káàánú ọ̀yọ́ lọ́wọ́. Àtàná ọ̀yọ́ lọ́wọ́. Àti gbogbo wọn yóò bá gba ìsìlámù jẹ́. Àtàná ọ̀yọ́ lọ́wọ́. Gbogbo wọn ni wọ́n bá ní ìmọ̀ nínú àwọn tàbí ànínábì ọ̀rọ̀bí ọ̀la. Ọmọ túmọ̀ làkàrà fẹ́ràn làwọn ọ̀fẹ́ lọ sí ayé, wọ́n á fẹ́ lọ sí àlàyé àwọn torí pé olúwa tó sọ pé xeyiru ó ti kó gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni. olúwa ni wallahu ghafurur rahim. bá a ti wá ń pe ànábì wallahu ghafurur rahim bí a ti wọ́n ń pe ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n bá wa wí tí wọ́n gbá wa lẹ́nu ń bí báyìí àbí àgbọn ọgbà yẹn lẹ́nu bẹ́ẹ̀ ó ní àtàrò ohun láàárín ìkàkùn ìgbà yẹn lójú nù sẹ̀rí àyìn àbátọ̀ bí wọ́n dìgbà jù lù àwọn èèyàn bẹ̀rù ìbọn sọ pé wọ́n gba lẹ́nu wọ́n jẹ́ wa lọ́rẹ́ ń bẹ̀rù ẹ̀ ń bá ti tẹnu sọ̀tì síbi tí ànámi wà tí ò pé bó ti yẹ kó pé ẹ máa sọ fún pé àṣà àwa ń béèrè lánàá gbogbo wa la màfẹ́ máa jìn ni ìgbà tá a bá ń kírun lọ́wọ́ a ti tàṣà ẹ̀ ni. lórí méjì ni asiri méjì ni gbogbo yòókù méjì méjì ẹyọkan náà lẹyọkan mẹ ọwọ́ ajẹ́ mélòó bá ń jàmá ọjọ́ mẹ́sàn ìgbà mẹ́sàn ọ̀tọ̀ọ̀tọ̀ tó jọ ọ̀ràn yà tí àwọn nẹ́fìlà ta tó kí ni ó tẹ̀ tó náà wẹ̀ pé أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله ibi zuwa pé àsàlámù àlẹ́kà ayúhà ayúhà ọlọ́run sọ pé ń الله أكثرهم لا يعقلون àwọn tó pè wọ́n lẹ́yìn ìkùlé níbi tí ilé gan wà àwọn ni wọ́n ń bá wí láàrin lásọ fún ní ẹ̀kọ́ tó lọ lánàá pé pípè méjì ni nínú kọ́ wà níwájú ànínábì kò pè bó ti yẹ kó pè sallallahu alaihi wasallam kó lo ya Rasulullah ya Nabi Allah tàbí kó o wà níbi tó jìnnà kọ wá fìyà Rasulullah ó ti kọ̀ bá nìyà torí àìpẹ́ ni nílá lọ́ọ̀kan sàgbọ́yé bá nì ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ní kọ́ wà nítòsí ànábì sallallahu alaihi kọ́ wá má sọ fún yá yá bàbá ọkọ ọgọ́ mẹ́rin èyí dẹ́rù wá ń bà wá sí ni pé àwọn tó wà ń tò dáwà pé àsàlámù àlékà àyíwá nàbí yìí nínú tá a fi gbà nàbí tá a fi pa àtò náà ní àyíwá nàbí àbí àyíwá rọ̀ṣù ṣùgbọ́n wàrọ̀ ilẹ̀ fújùrọ̀ ti ní agbálẹ̀ nù mí báyìí àwọn tá a wá níwà ní wàrọ̀ yìí kíníkà ó kò ní fújùrọ̀ ti láti nàìjíríà sí àbíkó pé láti China lọ́hùn sí Madina lọ́hùn ọbẹ̀ àsàlámù àlékà. Thank you. wọ́n ń gba ìlú ànàbí lọ́ọ̀kan lọ́ọ̀kan fún un ah. eh, wọ́n ní bò láti ṣe rẹ̀. النداء الموجود في التشهد وموقفنا منه مع هذه الآية. وهو قولنا السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. ويرشح بمثل صنيع الصحابة رضي الله عنهم وقد رأيت فيه الأدب الجم وهو النداء بالرسالة. نعم. فقد رأيت فيه الأدب الجم وهو النجاة واني نمبر وان دارة صلاة هنا يجي أبعد أبعد طرف عين قليلا هذا الدعب جعلوه دابة أها وان دارة صلاة يجي آتين صفين wọ́n lákọ̀ọ́kọ́ ni wípé a ń ṣe bí àwọn kàbí ṣe ń pè ànábì náà lápè sọ́lọ́wọ́ àrùn sọ́lọ́wọ́ lánàá akọ́kọ́ afẹ́ méjì náà wọ́n ti máa pàdé lẹ́bí ya Rasulullah àbí ya nàbí àtìkíra sí ń bẹ̀rù ká má bá àjà yòpá àwọn onírànà yẹn máa ń pè òtí sọ jẹ ọ̀dà ọ̀dà yòpá àbí àwọn náà máa sọ pé àtìkíra sí àtìkíra sí ojú tíra láti àwọn náà sọ pé àyíwá nàbí jù láwé inú tàṣà fún nàbà wà nù ẹlẹ́ẹ̀kejì tí ọ̀wá náà tí àfa wa ń kà èyí ó náà ni wípé a tún máa sọ wípé ẹni tó ní awi náà ni ànábì náà lọ pa wá láti pé ká máa sọ bẹ́ẹ̀ bí yẹn bá ń sọ ní tánàbì ni a sọ ó sọ òun ló fún aníyànjẹ ilé òun ó di nọ́mbà tù bá ní ẹlẹ́ẹ̀kẹta táwa fẹ́ káwò dáadáa tí ó jẹ́ àǹfààní fún wa ọwọ́ níta fẹ́ sọ ìta fẹ́ kà fàmùsọ́ kà farabalẹ̀ ká gbọ́ dáadáa ọ̀yà ẹ̀kẹ́. wọ́n ní ọlọ́mọ pé nǹkan ní a máa wí níbi tàṣà fúnṣe yẹn o ń gbé ńlá fún gbogbo àti Èyí pé kí wọ́n wá yọ̀ǹda fún wa nínú àti ẹ̀. Àwọn ẹ̀ lọ́yọ̀ọ́. láwa náà wá máa lè máa sọ pé irú táwọn tàbí ń wí àwọn tàbí ń sọ pé ya Rasulullah àwọn òṣìlẹ́tọ̀ àti pé ya Rasulullah tí kìí bá ti pín bàtà bá ń tẹ̀kẹ́ rọ́wọ́ láti ọ̀nà láti ṣàkóso wọ́n ní ilé ìyìn ńlá lọ́jọ́ o ọ̀pọ̀lọpọ̀ wa àfúrà o a kà máa wù ní pé táyà àtàyè àti kìnìkan ọ̀tá ń ṣe lọ láàrin àti ìgbé èmi náà èmi náà wá ń sọrú táwọn àṣàbí ń wí láńpẹ́ yá rọ̀ sólà kí wọ́n bá nàbí lò gbà èmi náà wá ń lè wí lórí ọ̀rọ̀ nǹkan bí àṣàlámù ààrẹ ìka ayọ̀ àná. wàláhì kìí ṣe ojú láti láti máa wà àṣàlámù ààrẹ ìka ayọ̀ àná bí lè tún bẹ́ẹ̀ náà tàṣà ọ̀hún ìyẹ̀wò lọ́mọ pé ọfà orí ńlá wa bá gbogbo wa. àtẹ̀mí àti ẹ̀ kódà abẹ́lẹ̀ kan wípé táà ní wọ́n tí wọ́n mọ̀ sọ pé àsàlámù àlẹ́yìnà àwọn àmọ́ ìjọ àsàlámù àlẹ́yìnà wà wà wò sálámù nàbì ń bẹ dá mi lóhùn àbí méjì wọ́n máa ń sàlámù sàlámù àsàlámù làwọn ẹyọ kan náà ni asalaamu aleyka ayo anabi yìí ẹyọ kan ayé fún anabi ṣùgbọ́n wà láti mo fẹ́ wù dáadáa nìyẹn ṣùgbọ́n wà tá a wá ń sálámà sí náà tàṣà mélòó la ta fúnra wa bolo wá wá. Hmm. Ah. Eh, nọmba wán ni pé sálámà méjì la ta fúnra wa láyé tá a bí hayà sí náà láti gbọ́ pé Sannan da kwarin ba uku Alaina, ó dá mi iná tí mẹ́mbẹ̀ ta ní ọkọ̀kọ́ wọ Ṣé wọ ni àbí àwọn jàmáà ìmáàmù tọ́lọ́ bẹ̀ sàrámù àlẹ́iná? Ṣé òun lọ́kọ́kọ́ wọ àbí jàmáà rẹ̀? Gbogbo jàmáà lẹ́yìn ìgbà tó bá wọlé àwọn lẹ́yìn gbàtí wọ́n wọlé tán ní ìmáàmù rẹ̀ tó ṣe kíni alákọ̀ọ́kọ́ ní sálámà ọ̀tọ̀ bá wa èyí tí àwọn alẹ́ tọ́jú sálámà yẹn ò kọ́ olùbá mọ́ wọ́n máa mọ àkìrí ẹni ẹlẹ́ẹ̀kejì. wọ́n ń túmọ̀ tàṣáfùdù àwọn onímọ̀ àmà sọ pé àyìnbá di lá àlẹ́ yìí náà àlùkíní wọ́n ní àlùmàláríkà gbogbo ẹnikẹ́ni tí sọ̀lá àhò bá ti wà lára rẹ̀ wọ́n ni wàá láàrin bá wọ́n lọ́wọ́ ń tàṣà hùtù lọ́wọ́ ní ìsìn ọ̀tá kan bá nàbì ọwọ́ ata méjì fúnra alákọ̀ọ́kọ́ ni asàlámù àlẹ́yìn ẹlẹ́ẹ̀kejì ni wàhálà sọ́ọ́lẹ́hùn ní má kí òun náà tẹ́lẹ̀ Ah, ẹni tó bá jẹ́ pé fásitì ní àbí tọ́lẹ̀ kìí kírun àwọn ah, ni wà aláàrẹ̀bádìlá ọwọ́ ajẹ́ sálámà méjì tí sálámà ta wí tó jẹ́ sọ fún apẹ́ àsàlámù àlékà yóò ànàbí yìí ọfà orí ńlá wa bá wa orí ayé náà látọ̀ fún àní láyé láti máa gba sálámà méjì papọ̀ lọ ọwá tó kó sálámà míì tàbá tó kó láyé tán nígbà tá a lè ṣe àtàṣáhùdù mọ́tà táwa náà sàárè wa gbogbo ògbà táwọn tẹ́nu ti táyá bá ti ń ṣe báyìí dáma ni asàlámù aláìka àtúnwà pé ẹni tí ń bẹ láyé lónìí ṣùgbọ́n gbogbo ẹni tí táyá tó bá sọ pé wọ́n sì ń bẹ́nu tàrí rẹ̀ ọ̀tún wa ń gba sálámà ń so lọ́pọ̀ sí pé àsàlámù àríkà ìwà nàbí ìdá àṣehùn orí tó wá fà bá wa oníbejì oníbejì náà tó wá dìkà tó wá bímọ méjì èyí tó bí méjì ń bẹ̀ ni wá àlá ìbádìlá yìí ó fi fún láyé tánà fi ẹni tó yìí ni púpọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ọlọ́run tó jẹ́ sọ́ọ́lì ṣòro náà. eléyìí àánú ló jẹ́ fún gbogbo wa táàbà kí ha. ń ṣe ya kwẹ́sàn bẹ́ẹ̀ yẹn mọ́ṣálà náà lélẹ́wọ̀n ẹ̀ ń bá pe ànábì sallallahu alaihi wasallam pẹ̀lú pípé pé kọ̀ sọ lẹ́ẹ̀kan pé yá Muhammad yá kankan yá àbú Fatima yá kankan yá tí a bá ti rí lẹ́nu ẹ̀ yẹn ní sí ọlọ́run ó bi léèrè ẹ̀ṣẹ̀ rẹ̀ bí àbí òní bí tí ó sì mọ̀ náà náà wọ́n ní sọ́wọ́ ọbẹ̀ náà sọ́wọ́ bí ayé sọ bí akitaro ọ̀hún akitaro ọ̀hún láàyè àkìlò ọ̀nà. ó akitaro ọ̀hún láàyè àkìlò ọ̀nà tó akitaro ọ̀hún láàyè àkìlò ọ̀nà sọ́wọ́ ọbẹ̀ àbí tóbi ṣe nǹkan yẹn ìdáhùn ni pé wọ́n ní náà ọwọ́ ọbẹ̀ ọwọ́ ọbẹ̀ nígbà wo lọ́wọ́ ọbẹ̀ ọwọ́ ọbẹ̀ lásìkò tí ń wí lọ́wọ́ yìí kì í ti pé personality ẹ̀ lọ́wọ́ ọbẹ̀ àwọn àmà sọ fún ẹni bẹ́ẹ̀ pé fàlàyé ó sọ̀fù fún òní sọ pé gbogbo gbàtà bá ti rí àtàrò ohun láàárẹ̀ àárín máa sọ fún báwọn ìgbàtọ̀ bá wù nǹkan lọ́wọ́ nìkan látọ̀ pé ọmọ ọ̀pọ̀lọ́ ti sọ̀rọ̀ sí ní pé àtàrò ohun pàlákín àwọn ni a máa sọ pé iṣẹ́ tó ṣe yẹn ọta ọjìnà sí làákàyè ṣùgbọ́n àní sọ fún nǹkan kan fara rẹ̀ kò ní kíni kò ní láàbà torí bí àìmọ̀ká lọ́jẹ́ kábà dínkù báwọn a sọ pé àìwọ́ ní làákàyè jẹ ṣùgbọ́n etí àwọn tí ò ní làákàyè ló ṣe kíni ló sí torí gbá ìmọ̀ká tí ó ń tó nínú wọn. ẹni tó bá wá ń ṣe sẹ́yìn lẹ́yìn ìgbà tó ti mọ̀ tó ti gbọ́ tí wọn náà ti gbọ́ báyìí tó tún ní akẹ́yìndégbẹ̀gbọ́n bàbá Fátímà arábìnrin akẹ́yìndégbẹ̀gbà bàbá fátímà tí bá ń dá wọn kà báwọn tí wọn náà tún bá wí tí wọn náà rẹ̀ já àkíní ìdùn pọ̀ ẹnu pọ̀ kó dùn wọn náà ti sára kà wọn náà ti bá wí náà tọ̀ wọ́n ń bẹ́ nígbà tó ti wá mọ̀ ìtọ́ba wá da òkín ni fàyè náwó wọ́n ní òun gangan gan láàmà sọ pé àtàwọn. Bàbá wa. نعم وفعله والله ومما يؤيد هذا التقسيم tọ́ tá a bá bí wá léèrè pé kí n bọ́lá ti wá rí pé ẹnìkan sọ láì màkà ẹnìkan sọ ní mímọ̀ tá a wá ń sọ pé eléyìí ìròyìn láàmà fún eléyìí ohun kankan láàmà sọ pé kò ní láàka ìbò láti rí yẹn wọ́n ní kọ́ lọ́mà fún fún pé torí pé olúwa gan nígbà tí ń sọ̀rọ̀ kọ̀ sọ pé ó sọ fún wa pé wà àkìtàrò hùn láyà àpèlò kọ̀ sọ fún wa pé wù láyìíká láyà àpèlò والمعنى أن بقية الأكثرية هم الذين وقعوا في ذلك دون علم ibi tá a ti mú àǹfààní jáde ń bẹ̀yẹn ni pé a sọ fún ayé pé ń bá sí pẹ̀lú àìmọ̀kan kò sínú àwọn dáàmà sọ pé ó nira àkárì àní bá nǹkan ṣùgbọ́n ń bá sí pẹ̀lú nígbà tó ti mà lọ́kàn la gidi pé ń dáàmà ti lọ náà nìyẹn irú ẹni bẹ́ẹ̀ láti sọ pé ó nira àkárì ń jẹ ṣùgbọ́n ní tí òun á sọ fún pé iṣẹ́ tó ṣe iṣẹ́ àwọn tí ò ní láàgbà tẹ́mbà níbo tí wọ́n mú ẹ̀ ọ̀rọ̀ ń jáde wá ìpínpín yẹn jáde wá wọ́n máa sọ pé olúwa sọ pé. ọlọ́run ọ̀sọ́ pé kúlò ń láyà kìló náà kọ̀sọ́ pé wùláyíká láyà kìló wọ́n ní wùláyíká láyà kìló náà kálá àtẹ́ntó sí pẹ̀lú àìmọ̀ká àtẹ́ntó sí pẹ̀lú mímọ̀ ní òsèké nìyẹn ni ọ̀wọ̀ tó yọ adáadáa báyìí bí tẹ̀síwò ṣe máa lọ nìyẹn. ẹlẹ́ ọwọ́ Suratul Maida 103 tí a rẹ̀ Suratul Maida 103 Suratul Maida 103 àwọn àpẹẹrẹ akẹ́rù ń náà Al-Qur'an bí méjì náà ní akànìkáwò àti mẹ́ta méjì náà ní alákọ̀ọ́kọ́ sọ fún wa máa dá ara wọn. ankabutu náà àyà 63 olúwa sọ pé Thank you. táwọn fi bá sọ̀rọ̀ bẹ̀. àwa wo nǹkan àwa wà nínú ẹ̀yìn bínú àná ìsìn àwọn tó wá ń jọ náà kí ló kọ́ wọn kèfèrí ni wọn. olúwa náà sọ náà rẹ̀ kójú láti pé. láyà kìlú náà á máa sọ pé akitaruhum akitaruhum wọ́n ti rí akitaruhum wọ́n sọ fún wa pé ogun ọlọ́gọ́ wọn àwọn díẹ̀ wá kù ní táàmì máa wèé máa pé wọn ò ní làákàyè ṣùgbọ́n tẹ́ wọn iṣẹ́ ń tòṣe làákàyè fàdínàfíò لأن أصحابه وأما هنا فباعتبار أنهم وافقوا يومئذ وهم كفرة ولذلك عملوا معاملة أقرانهم في الحكم. نعم ونخلص من هذا ونخلص من هذا إلى wọ́n ní ká máa wo ìdásọ̀kalẹ̀ dákọ̀lẹ̀ tí gbogbo àtúntò náà ń ṣe látàárọ̀ yìí náà ní pé ká máa pé ń tà ń pè almanagat ká pé nǹkan méjì ni o. alákọ̀ọ́kọ́ ni pípé èèyàn tí ìwà ọmọlúwàbí wà ní pípé yẹn alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì pípé tó jẹ́ sí wípé ìwà gọ̀ ìwà dẹ̀dẹ̀ ìwà ọmọgbọ́ ìwà alárìífín ọwà mẹ́ pípé méjì ni pípé ẹlẹ́kọ̀ọ́ àti pípé alábùkù náà èyí tá a ní pípẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní sẹ̀rí àbá àti wá máa pè ànábì pé yá Rasulullah yá nàbí yá wà. ẹlẹ́yìn tí ìjọ ẹgbẹ́ pípẹ́ àbùkù ni ẹni a máa ṣe kí dípò wà sọ́kọ́ láwọn sọ pé iná lẹ́bí iná iná tó. ọwọ́ àjẹnà aláìsọ ẹ̀ pé gbogbo ẹ bá ti pé ànábì fún alágbègbè yálà ó bá fi yá Rasulullah gbogbo wọn ni

bó lọ̀rọ̀ ṣe ń bọ̀ kí lè gbàgbà pé ń wàrọ̀ ilẹ̀ sójú rọ̀ tọ́wà pé ọlọ́run sọ pé a fi ọkùn mọ̀hálàfà pé ẹnikẹ́ni tọ́ba fi àmàmìlẹ̀ rọ̀ àmàmìlẹ̀ rọ̀ ọwọ́ bẹ̀ ní báyìí ni sọ fún pé sọ nìyẹn ń wàrọ̀ ilẹ̀ rọ̀ tún kí àfáà wọ́n ní wọ́n lo ẹ̀yìn kó lè bá àmọ́ ẹ̀yìn tí wọ́n lò ń bẹ̀ yẹn tí wọ́n fi lo mí àmàlà àlùmíyìn yẹ̀míyà òmíyà sáré wọ́n ní wọ́n lo ẹ̀yìn kì í sí nítorí pé wọ́n wà lẹ́yìn bó wà wájú náà tí ọba ti tètò sí ànábì títí ń sọ̀rọ̀ tí bá ń ké bóyá wájú lọ́wọ́ ni o àbẹ́gbẹ́ lọ́wọ́ ni àbí òkè lọ́wọ́ ni o àbí inú ilẹ̀ ń dún tiẹ̀ ti ń pariwo láti inú ilẹ̀ fi wọ́yọ́ wọnú kànga lọ ọwọ́ ń pariwo mẹ́ pé yóò Muhammad ọwọ́ ń bíbá wọn wọ́n ní gbogbo bí ẹni àǹgù torí ọwà àti sáìtì torí kọ ọwà tó ọba ti pe ànábì ní pé àbùkù ọwọ́ bẹ̀ ṣùgbọ́n kí wọ́n láti títí mẹ́rin kí wọ́n á dùn pé ẹ̀yìn wọ́n ní kẹ́lì bá mọ̀ pé ẹ̀yìn ní akọ pọ̀ sí jùlọ. ẹ máa sọ fún ọ pé bá a ti jókòó ní ìsìn àwọn kan àwọn jẹ́wọ́jẹ́ pé ẹlòmíì tó bá fẹ́ sùn gbà mí kan wọ̀ pé tó bá nà tẹ̀sí ọba kọyìn tó bá àbí tó bá kọyìn sí kíbla ọgbà àkọjú ah, sí kíbla bàbá kan bẹ wọn ni gbogbo ilé tó ń kọ́ láyé ó ní kíbla ló ń kojú ẹ̀ wọn bí òun ní kọyìn sí kíbla. almuhim njẹ́ ń pè ní sáìdì ẹ̀yìn gbogbo ibi tí wọ́n ń pè ní sáìdì ẹ̀yìn àsáìdì yẹn ló ní àbùkù jù níbi tá a bá jókòó sí. bí wọ́n ti jókòó yìí ni ìyẹn bá ń bọ́ lọ́dà jù nínú agbègbè rẹ̀ iwájú àbẹ́ iwájú àwọn yorùbá náà máa fi máa báyìí máa bẹ́yìn mi sọ bẹ́yìn mi sọ ẹ̀rí nǹkan wọ́n ní ẹ̀yìn lọ́dọ̀ anábì náà sọ pé wà látàdá bàrú ẹ̀yìn tí tí ń fi nàfẹ́ àfún gbogbo àwọn àlè ó mà wọ́n látà àṣájú wà látàdá wà látàdá bàrú wà látàdá bàrú tàdá bàrú ẹ má kọ̀yìn síra ẹ̀yìn sáìdì ẹ̀yìn yẹn ọlábùrú pọ̀ wọ́n ní ìdíjà lónìí yẹn láti fi sọ fún wa pé iṣẹ́ táwọn ń ti yẹn ṣe ọmọ gọ́ọ̀pọ̀ wọ́n ní wàrá فإن في اللفظ الوراء انشطاطا بالنظر إلى غيره من الجهات إيه يا با فإن في اللفظ الوراء انشطاطا بالنظر إلى غيره من الجهات wọ́n ní torí pé gbólóhùn ẹ̀yìn tá a bá wò gbogbo agbègbè náà lọ dáa iwájú dáa ọ̀tún dáa òsì náà dáa òkè dáa ṣùgbọ́n ibi tí a máa bójú òpá wájú náà níbi tó bá jẹ́ sáìdì ibi tí a kọ̀yìn sí jẹ́ fún alábòjú rẹ̀ ọ̀sọ̀kalẹ̀ síbì kan iwájú rẹ̀ lọ́fíńdà mẹ́mẹ́ ọwọ́ ọ̀tún rẹ̀ búrẹ́dì wà ń bẹ ọwọ́ àlàáfíà rẹ̀ eh, míìkì wà ń bẹ. ní ọwọ́ ẹlẹ́ẹ̀kẹ́ amátìpó kọ lọ́wọ́ tí a ẹlẹ́ẹ̀kẹrin bí kò sí nǹkan nú ẹ̀ o kò sí nǹkan kan nú ẹ̀ o pọ̀tì àbí kílẹ̀ ń pè é àbí po yà ọwọ́ ń bẹ̀ kò sí nǹkan kan bẹ̀ tuntun ni o kọ́lé èèyàn lè fi jẹun tó bá fẹ́ fi jẹun <laughs> tuntun ni wọ́n tààlà rí tí ọkọ̀ jọ́nà bí pípò wà níwà padà wẹ́wà mo láàfi kó oṣù tàbá fi tó abẹ́ jókòó ẹ́ akọjú ẹ̀sẹ̀ yìí kódò ní pí sẹ́wọ́ ọ̀tún ọ̀rọ̀ bí màmá náwó sílẹ̀ lẹ́gbàá bí màmá náwó sílẹ̀ apá bí màá bọ́ mọ́ra báyìí màá sì wọ́ síwájú mọ̀sùn gbẹ́yìn kan máa ọkọjú ẹ̀ ọkọjú ó gbé sẹ́yìn ni kí ló fà tó fi gbé sẹ́yìn torí pé gbogbo wa nú ọpọlọ wa ẹni tó rí ẹ̀ bá pé òun náà mọ̀ pé ń jẹ́ ọ̀bá dá gbọ́dọ̀ àmọ́ ti kíní ẹ̀ làwọn sábà jù ló fi jẹ́ sí pé nínú àwọn tá a àṣà Yorùbá àwọn Yorùbá kódà nù àwọn oyè ẹ̀sìn táwọn èèyàn ń jẹ ẹ̀ka bó ti àṣà Yorùbá náà àwọn ọlọ́ba lọ́ba ọlọ́ba ọ̀sọ̀ yìí gbẹ̀yìn bàbá bàbá tẹ̀ ọlọ́ba ọ̀sọ̀ yìí pé ọ̀tún ọ̀rọ̀rùn àti ẹ máa rí ọ̀tún ẹ máa rí òsì a máa rí aṣíwájú àdínì àbí tí wọ́n gbọ́ ẹ̀yìn àdínì ọ̀ ní gbọ́ torí pé àbùkù wà mẹ́ ara àwọn nǹkan yìí ó sì ká máa mọ̀ pé gbólóhùn tó náà wọ́n bá sọ wípé ó ní wàrà ilẹ̀ ojú ọ̀rọ̀ tí wọ́n ní wàrà àti àlò yẹn wọ́n fi rí dínkù wọ́n tún fi sọ̀rọ̀ sí àwọn tó ń pé wọ́n gọ̀ ju tàṣùtàṣù lọ pọ̀ ju kẹtẹkẹtẹ lọ. Wọ́n ní àwọn àǹfààní táàmù jáde ní gbólò yẹn, ọlọ́wọ́ sọ pé àkítàrò òun láàyà. Lọ́dọ̀ àwọn alárúbáwá, àṣàkà ń bẹ lọ́dọ̀ wọn, tó jẹ́ sí pé nínú àwọn àyà yìí bá wá túmọ̀ ẹ̀ náà. Wọ́n ní bí èèyàn bá wá èèyàn lọ lọ́dọ̀ wọn. Ọ̀gbọ́dọ̀ dúkùkọ̀ kọyìn tí wọ́n bákan ṣe yí ní ìsìn ìkẹ́ni kan wá nìkan wá pé ẹni tí mo wá lọ lọ́dún bàtà ní àti láì wá bẹ́bẹ́ nìkan kò rákà ìsìláì ó ti sọ̀rọ̀ tó ń tàn bá wọn. gbígbé owó oníláàrí òde èèyàn. ẹ gbọ́ yí bá wọn. àwọn àmà sọ yí pé ọlọ́wọ́ bá sọ pé ń lọ lọ́dún náà. أكثرهم لا يعقلون لماذا نفى عنهم العقل دون الإيمان آية دان كيلون انتين وابن باوان صور بيتو ياري بيتو رأيين wọ́n wá lé làkàyè lọ́fún agbóhùn ní làkàyè wọn sọ gbẹ́kítàrò ń láyé òmìnà wọn sọ fún agbẹ́kítàrò ń láyé wọn kí lọ́ọ̀bà tó jẹ́ sí pé làkàyè náà ní òsì fún wọn wọn ò sì lé ìmánì lọ fún wa nàmbà wà ní pé. wọ́n ní kálí bá a mọ̀ pé ààyè tá a wà lọ́wọ́lọ́wọ́ tí wọ́n ti ń kọ́ ẹlẹ́fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ yìí ó súnmọ́ ìwà ọmọlúwàbí ìwà ẹlẹ́sìn lọ ẹni pé ó súnmọ́ a máa pé àdàbíyá kìí tẹ̀yìn ní ádàbò àti bàlágà o ó súnmọ́ àkìlàkìyà káyọ̀ àkìlàkìyà ó súnmọ́ ìwà ju ìmànìyàn ẹlòmíín wà tó rí báyìí pé subhanallah gbogbo ṣòrótù sọlá àtìmímáṣì ṣòrótù lùwòbó ìrìnà gbogbo wà síbá súnà ọ̀dà pọ̀lẹ́sìn ṣùgbọ́n ni wà sọ pé akitaro ó ń ńlá yóò mìíràn náà ọ̀gbà báwọn torí pé kò jẹ́ mọ́ wọ́n màkọ́mù jẹ́ wà tó fi jẹ́sí pé koran dáa pọ̀ pé ọ̀rọ̀ náà náà ni àtọ́ ẹ̀sẹ̀ ń gara wa ká máa sọ pé dáa pọ̀ àwọn àwọn lásán ni fún ẹ náà ó ní àtàrò òun lára torí wípé ìmáàní ìmáàní ni tí wọ́n ń tù tí ń bẹ̀rẹ̀ wọ́n ń pé ẹni náà ara ìmáàní náà ni bí yàrá bá ní wàá rí ara ìmánì ni ṣùgbọ́n níta ń sọ láàrin ni pé ìpìlẹ̀ ọ̀rọ̀ tí wọ́n ń sọ o àlàkìyà ti nípa tó jẹ mọ́ àlàkùn ha. ẹ̀ní àti fi orúkọ méjèèjì parí ààyà yẹn pé wọ́n lọ́wọ́. a tún máa sọ wípé lọ́dà kejì kò sínú sí àlọ́dà àfa òun náà ni wípé kí lọ́bàá tá ń sọ pé akitaro ńlá pèlú náà tí wọ́n sọ pé akitaro ńlá yóò mìíràn náà torí wípé àwọn tán wá gan fún ara wọn fún ètí ìṣe islam tẹ́lẹ̀ ọ̀rẹ́ jù lábájá sáàrùn ńlá yóò mì nínú kí ara wa ń wíwọ̀n torí pé sábàbù nùsùn làárà àti bọ́lá nà àbí àgbàgbà sáàrùn ńlá yá pẹ̀lú náà làákàyè gangan tí èèyàn fi ń ti èèyàn lágbá èèyàn ní ọ ọyàtọ̀ sí mùsùlùmí ní ọ gbèsè èèyàn sì ni wọ́n àjẹpá wọn náà àwọn ń tọ̀ kí láàmà pé wọ́n ọba sọ pé. àtàwọn ọ̀nà àìsàn á sọ pé wọ́n ti kú ò níjọmọ èèyàn gan tí èèyàn bá wà nú wọn nú ní ìṣẹ́ sọ pé èèyàn làwa wà èèyàn làwa wà bẹ́ẹ̀ ni èèyàn ní ìlò sọ ṣùgbọ́n nítorí pé ẹ̀rù wa ẹ̀ gọ̀ á sọ sọ pé á sáré wọn. á sọ pé wọn ní láàá ẹ ìṣe èèyàn mọ́ o ẹ ti kú àwòrán èèyàn kan wà lára yín ní ìwà ẹranko níbẹ̀ lára yín. Fàdáríká wàfẹ̀ kọ́wé lè ní. Tàlátòkò bẹ́ẹ̀. gbólóhùn tó lọ́n bụwa pé wá akitaro ń láyà pèlú náà akitaro ń láyà pèlú wọn lára tó lè máa ń fà jáde níbẹ̀ tó olúwa o ọmọ o kí lọ́ba tó fi mú tutù fún wọn nítorí pé ọfẹ́ hàn. torí pé àwọn èèyàn tó wá èyí nínú àwọn tó ní bùkátà sí pé kárọ̀ kárọ̀ fún ara rẹ̀ wà. ká jẹ́ kí nǹkan tí ọ̀sẹ̀ kù tá a fi lè pè àti lè sílámù lára wọn torí pé kébèrè náà jọ́nà pé akitaro ńlá yá pẹ̀lú náà wọ́n rọ̀ wọ́n wọ́n tu ohun fún wọn wọ́n tu ọ̀rọ̀ fún wọn. Ibi wọn sọ pé kú lò wọn wà lórí òláyé kà wọn àtàrò wọn ńlá. Wọ́n nítorí wípé àwọn ẹ̀yẹ wọ́n ti rọ ọ̀rọ̀ fún wọn kán lè bá àtún ní interest nínú Islam. lé nǹkan tọ́ tí ò dáa àbí tó pé ẹni ká lé nǹkan tọ́ dáa kù lọ́dọ̀ èèyàn ká pé á ah, kí ní báyìí lágbájá àkọ́dá ah, ká lè kú lọ́dọ̀ èèyàn kọ̀dá lóòótọ́ wọ́n lè tó wọ́ọ̀sì jùlọ ní ká wá sí opposite ẹni lẹ̀ fún yàn pẹ̀lú àpèjúwe níbi tá a wà ń sìn ó lé làákàyè lọ fún wa ó ní wọn ò ní làákàyè ṣùgbọ́n kò fi ìdàkejì ẹ̀rin lẹ̀ ẹni tí ò ní láàká ìkílá àpè ọ̀sọ̀ fún wọn pé òmùgọ̀ ni wọn wọn ní táà fi ní ọlọ́run bá wọn sọ̀rọ̀ pẹ̀lú tútù láàrin ẹni tó fi jẹ́ sí pé tọba sọ pé fùlàánù kò sí lọ́dọ̀ rẹ̀ mẹ́rin fùlàánù àtàwọn pé lẹ́tà fùlàánù bìlọ̀gàní lágbájá ò lówó tàbí lágbájá ò nímà àwọn ẹni abu lóòtọ́ ṣùgbọ́n àbútán ńgbò lábútán ní ìpòlánú fàkírù á lágbájá ọ́tálíkà jòkúté sọ́ọ̀sì lọ abu jùta lákọ̀ọ́kọ́ lọ bẹ́ẹ̀ náà lẹ́lẹ́gbẹ̀ẹ́ lágbájá á kọ̀ lè fìdí ìgò kọ àti parí ayé ẹ̀bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni olúwọ̀ sọ fún wa pé já ìlú náà ni wọ́n àwọn àkìtàrò òun lẹ́yìn gbogbo ìgbà tí bàtà bá ti lé nǹkan lọ lọ́dọ̀ èèyàn tá a sọ ìròyìn tó dáadáa ní kò sí lọ́dọ̀ lágbájá lóòótọ́ ṣùgbọ́n tó fi ìròyìn opposite ẹ̀ nílẹ̀ bó ń tì á ti bójú kọjá rẹ̀ kọjá yìí wọ́n ní a fi máa rí pé wọ́n ní ọlọ́run ti subhanahu wa ta'ala bó ti bá wọn wí ń bẹ̀yẹn ó tún sẹ́lẹ̀kùn ó tún sílẹ̀kùn pé ẹ wá mọ ìsìlámù ẹ má ìsìlámù ẹ fi kẹfìrí ilẹ̀ náà. أي العقل الخاص بهذا الأدب آه، أكثرهم لا يعقلون يسبون لا كايتهم في الشيء ṣùgbọ́n làákàyè tí wọ́n lè lọ́bẹ̀ ń làákàyè tó jẹ mọ́ نعم ọmọlúwàbí ìwé náà ni wọ́n ní wọn ò ní o. ولفظ وراء هنا آه، فائدة من من mi ń tọ́wà nú àáyà náà lábẹ́ túmọ̀ yẹn ọlọ́run ọba sọ pé. ó ní mi ń wàrọ̀ ilẹ̀ mi ń ń àwa a jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn akẹ́kọ̀ọ́ ọmọ a ní láti gba ọ̀yà tókè. نعم من وراء الحجر وكان القوم المنادون أما تنفع النبي إنه مثلا سنة وفاهم وهو أن يوجه للنبي صلى الله عليه وسلم ولو قال ناداني فلان وراء الدار من تابع ربي لما تقوي ملين لي دون حافظين شو سمين به فكان ما نتما مجيو ولهذا أوصي وجلب من من ليدل على ليدل كان داخل الحجرة آه، وإن من قوى بين لأن دلالة منه نيو ان من آه، آه، بين نيو بيت من براكت لأن أها تستخدم والمنتهى والمنتهى يجي خبره تريد نحو كان تريد من بين وان مكان وإن من قوى بين

àtẹni tí wọ́n ń pè é ọba wọn na ìtúkà mìíràn dà èmi wà nù ọlé bọ̀wá wà ní ìtàlẹ̀ ṣùgbọ́n nàdá ìtúkà àbí nàdá ìtúkà tọ́ba ni mo pè ọ́ fi dà àbí nù ọlé a máa sọ wípé inú náà ni ọwà wọn ni mí ń wàrà ìtàwé yẹn mí ń bẹ̀ yẹn túmọ̀ fún wa sallallahu alaihi wa sallam àwọn táǹtì ń pe ànábì wà ní ìtàlẹ̀ ìtàn. ẹ̀yẹ wa kí ó bá pé kí n kí wà bá. Ẹ̀rẹ́ kìí ṣe fún jíìmù yẹn ní gọ́ọ̀mà lọ́hà dáadáa ọ̀yà. Ìnáṣẹ́ ìlànà tó lágbàdé wù wọ́n náà máa ké báwọn òun náà lọ́pọ̀ jù a lè ké pé ká fún jíìmù yẹn ní sòkún wọ́n ní ká fi ifá wọ́n ní ká sọ pé farabalẹ̀ náà Thank you gbàgbé kọ́lùkọ́là ń bẹ òtún kéṣe ń gbọ́. Iná ìlànà ilé ìlú náà dùn lẹ́ka bí mo wà ọ́ ìdìbò Ẹni àwọn akéde ń tẹ́ ìbá ti ṣe kọ́lùkọ́là, àwọn kọ̀lùkọ́là lọ́kàn ìbáyìí. Ìrìnàjò ìlànà ìlú náà dùn lẹ́ka bí wú lẹ́nu èwo ló fúyẹ́ lẹ́nu ìfẹ́ àbá ayé sọ kí n bọ́ sí nọmba one àti nọmba two nọmba two fúyẹ́ lẹ́nu àbẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ètò fàlà nìyẹn ó wá tún fẹ́ lẹ́ẹ̀kẹta ó kùn jíìmù yẹn ní fatiha ó sọ pé. ìmúlẹ̀ ilẹ̀

àlàyé ẹ̀ ọ̀yá. Ìnà ìlàrí ìlàyùnà àdúrà kàbírù àwọn ìrùkú ọ̀. Ìnà ìlàrí ìlàyùnà àdúrà kàbírù. wá ti lọ lẹ́nu tiẹ̀ ìtúwọ̀ ló wúwo bóyá náà ló fúyẹ́ lẹ́nu bọ̀dá tọ̀hún tiẹ̀ bóyá hújù ráàtì ni tẹ́wọ̀ lọ́rùn hújù ráàtì ni wọ́n lọ́tẹ́ ọlọ́run ni àbí hújù ráàtì lọ́ba tẹ́ ọlọ́run mú ìdọ́bà rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tí àwọn jùmùhóòrù máa ń ké jùlọ òun náà ni ti àtẹnumọ́ látàárọ̀ yẹn ọ̀sọ̀ bá a pé. ìnàlẹ́rí ẹnu náà nù

تعني حجرات تعني حجرات بينان عاتق غرفات غرفات غرفات بينان ظلمات ظلمات ظلمات àwọn náà nínú èdè tí a náà àbí wa lọ ní ìṣẹ́ ẹmú jáde ẹ máa mú ẹ máa mú ẹ dáàmà yí padà díẹ̀ díẹ̀ pé kankan náà ṣì ń jẹ́ náà.

Eh, àwọn yàrá mọ́sọ́jì ẹ̀fà ń bẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ tẹ̀sí mẹ́ta ń sorúkọ súra wọ́n ní bò lórúkọ rẹ̀ ṣe rí wọ́n ní bò ní àwọn yàrá yẹn ṣe rí wọ́n ní yàrá yẹn jẹ́ mẹ́ta wọ́n ní jẹ́ wọ́n fi kọ́ ilé yẹn kí ni wọ́n fi kọ́ jẹ̀rí ìdè náà wọ́n náà ní ọ̀wá ọ̀pẹ ní wọ́n fi ń kọ́lé ńgbà náà nù o wọ́n wàá sọ pé wọ́n náà fẹ́ ti súnà kájá gbogbo nǹkan tí ìsinú dá máa sọ pa rẹ̀ ẹ̀sẹ̀ lọ́wọ́ wọ́n sì wọ́n sì wé mẹ́sìnlá ẹgbẹ́ mọ́wàá lọ kọ́lé ọlọ́wàá ọ̀pẹ ní tí àwọn èèyàn fi ń kọ́lé láyé ìgbà náà òun náà lànàbì náà lò sọ́lọ́wọ́ rẹ̀ ní táyé bá fi ń kọ́lé lásìkò sí ìtọ́lọ́ bá níwọ̀n náà lágbára ní kí wọ́n náà ti kí ni wọ́n kọ́lé kókó wọ́n ní tí wọ́n fi ṣe àwọn yàrá yẹn níjọ́ yẹn nìyẹn o kọ́lẹ̀ hasan al-basri. wọ́n sọ fún hasan al-basri bẹ́rù yẹn bí ilé yẹn ti ga tó wọ́n làwọn ròyìn bó ṣe fẹ̀tù yàrá kọ̀ọ̀kan èsì yàrá ńláńlá bí wọ́n ti ń wo yẹn o báyé ṣe rí ń gbà náà nìyẹn bàbá sì lọ bí àwọn bàbá wa náà àwọn ilé táwọn náà bá pàtàwọn náà dáyé ẹ̀ẹ̀dẹ̀ ó lè fẹ̀ tó masalasi wà ẹ̀ẹ̀dẹ̀ lé bàbá bàbá ń jẹ́rìí sẹ́ni bàbá àgbàlagbà àbí ẹ̀ẹ̀dẹ̀ lásán bàbá aláyọ̀ àbí ẹ̀ẹ̀dẹ̀ lásán lè fẹ̀ tó báyìí ẹ̀ẹ̀dẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ ó fẹ̀ tó masalasi wọ́n wà yọ yàrá lápá sí lọ kéékèèké kéékèèké náà ní ọ̀rọ̀ wọ́n wà ní wíńdò málàtà náà síbẹ̀ wíńdò málàtà náà ni pé orí rẹ̀ gan ò lè jáde nínú rẹ̀ Ọ ma mara ni pípọ̀ fẹ́ràn àtàná gan ò lè rà mbe. bẹ̀ torí ọ ò ní láì rọjú síta pé jẹ́ owó pé mo fẹ́ rà òkè ni ó tún wá wà kò ní wà nítòsí tó báwọn ẹnjìníà ní ìsìn wọn kọ wọn náà wọ́n mọ́sálásí tó wà wa. tó ti wá àbá Abdullah ah, bóyá wọ̀lá lò àti bọ̀dà tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí ló kọ́ jẹ́ mọ́sálásí ibi tó ti wá bóun ń lò bẹ̀ ṣe rí ọ̀yà sọ́kíá ìwọ́tọ̀ wà lẹ́pàá tó báyìí ní àbọ̀ díẹ̀ sí báyìí lókè láti sàlẹ̀ mo ti ah, láti sàlẹ̀ báyìí nílẹ̀ ah, láti sàlẹ̀ láti tàlẹ̀ báyìí láti sọ fún ẹ níbo ni wọ́n ti yọ wíńdò sí blọọkù mẹ́ta péré ní àtòjá ti yọ wíńdò àbí àtò blọọkù bíi márùn kó tó yọ wíńdò márùn ìyẹn ni bí ọ̀gá ju bí lọ àbí kò tó wọ́n á lọ sókè tó báyìí àbí àwọn ẹlẹ́kọ̀ọ́ méjìdókòó àbábìlà síbi tí ẹ náà ti rìn bẹ́ẹ̀ torí àwa náà mọ̀ tẹ́lẹ̀ ọ̀gbọ́n mi dákun má lo agbárí fún nǹkan tó bá fẹ́ sínú ayé rẹ̀ o pé àwọn tó mọ̀ ń pa wọ́n sọ fún ọ pé kí láyé ń ṣe ní ìsìn wọ́n wà sọ rísìn fọ́ ẹ má sọ rísìn fọ́ ó rí pé ayé ìsìn ọgbọ́n nú ayé ju ayé ìtọ́lọ́lọ́ wọ́n tara ẹjẹ́ o wàlá wọ́n gbọ́n o wọ́n gbọ́n wọn ma ayé ṣe ju àná lọ ayé táwọn bàbá wa lò lánàá kò dùn tó ìyìn táwọn lò lọ́wọ́ yìí kò yí sí rárá ìtọ́rọ̀ ẹ̀sìn mọ́tọ́ nìyí. ọ̀dà ìwọ lè gún kẹ̀kẹ́ gbogbo yín báyìí nísìnyí láyé ìgbà kan kálukú ọmọ ilé kẹ̀kẹ́ káàkiri fún kẹ̀kẹ́ ti mẹ́dà ta ni wọ́n fẹ́ ra kẹ̀kẹ́ nínú ìbọn náà ẹ̀bẹ̀ ti èké ti sọ. àfa kan bẹ ọmọ kékeré fún àwọn mòdìrú ń bà náà ọmọ ọmọ wa náà ṣùgbọ́n ó ní mo wá ń èdè a máa gún machine bó ṣe ń wò mí gbà mo wà ní mo lè gún machine dáadáa gbé wá àágùn fún ẹ tó yìí. mo wá ń sọ fún wọn jọ náà wọn ò mọ àwọn mòtí náà máa machine kó dáadáa gbogbo àwọn àbájọ tó kọ̀ sílẹ̀ lẹ́fẹ̀ẹ́ àwọn ọ̀gá machine tó dé kọ̀ ẹlòmílẹ̀ kó machine dé nù wọn tí ì bá pátákùn tí wọ́n máa fẹ́ di lójú ọ̀yà tọ́ mo wá ń sọ fún tọ̀hún jọ náà mo ní àtiwọ́ ah, afá àbá ń fẹ́ dákọ̀ ẹ̀gá ń bà ṣe mọ̀ wọ́n afá àbá yìí kódà kìí ti nàìjíríà mo ti ń sọ̀rọ̀ oúnjọ náà ní àwọn mòdúrú náà wà ní jáàmì àgbà yìí mo ní gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ ní àti máa máa ṣe nǹkan ìwọ nìkan náà lọ máa bára tí ó fún mi léyìí àwọn ah, olè bíi mọ́tò lòún ti fẹ́ bẹ̀rẹ̀ tó <laughs> àwọn gbogbo wọn náà wà mẹ́fọ́ yá mùsùlùmí ti gbàgbé ní ọgbà àgbẹjọ́ náà mọ wá ń máa tiẹ̀ pé ọ̀là ń pẹ́ ọmọ ẹ̀yà ẹlẹ́nu ìwúwo ni ẹlẹ́nu ẹlẹ́nu gíga ẹ̀ nítorí kó sì ni pé kó pé ah, ah, àwọn náà fẹ́ kọ wọn ò tí ì nítorí ọ̀fẹ́ ra àwọn òfin sínú ni pé ìwọ lọ́hùn mo ní ah, ẹ ò tí ì ra mọ́tò òun pé ọ̀fẹ́ ra mọ́tò kò tí ì jẹ́ nǹkan kan gbà náà o jìbìtì ọba mọ́kà máa kẹ́ ní gá ah, eléyìí rẹ̀ ń pé ọ̀fẹ́ ní ẹ̀mí rẹ̀ ga ẹ̀mí ẹ̀ sì ga lóòótọ́ tọ́ ọlọ́run bá rẹ̀ kọ́ bá yí padà. tọ́ ibi tá a ti lọ náà ni wípé ibi táyé bá wà tó bá fẹ́ táyé rẹ̀ kọ́nsọ́ọ̀tì àwọn tó mọ̀ pẹ̀. ọ̀fẹ́ rán fìlà tí ó yọ gétọ̀ ti torí rẹ̀ o má gbé fún ẹni tí lọ o ẹ̀ǹtọ́ àwọn tó lọ fún títì là ń bẹ bẹ́ẹ̀ pé ikú fìlà yín fún wa bọ́ ọ bá gbé ṣòkòtò fẹ́ni tọ́mọ fìlà rán ṣòkòtò fún ọmọ ń dìní béèrè ń tọ́mọ àti àwọn kára àwọn kọ́ńtọ́ọ̀tì tí a ti pa alára ìjú ọ̀n gbàgbẹ́ wọn níjọ́ tí wọ́n fẹ́ yọ wíńdò yẹn ẹni tó dìsáìn kò dìsáìn rẹ̀ báyẹn ọlọ́run bá san ọmọ ìyá wa lẹ́sàn lè mi fẹ́ dáàbò ẹ̀ nínú àwọn tó súnmọ́ mi dáadáa ní jẹ́mọ́ tẹ̀lé mi káàkiri ẹ̀ńjìníà ni ọmọ á ní kíkọ́ máa wá ẹnjìníà wà sí supervise iṣẹ́ fún rẹ̀ kọ́ wa máa wo bẹ́ẹ̀ ṣe ń ṣe màsálásí ọwọ́ nǹkan fún jọ́nà pé wíńdò màsálásí gbọ́dọ̀ yàtọ̀ sí wíńdò ilé ah, níbo lọ sí ti wa sọ díẹ̀ fún mi ah, ó nítorí wípé tí wọ́n bí wá lérè pé kí là ń ṣe jù ní màsálásí sí ìjókòó ní àdínà rò dáhùn ìjókòó ní tọ́básálámà tẹ́lẹ̀ ìṣẹ́ká bí wọ́n tó jókòó mélòó la ti ń náà rò kí omi ìṣẹ́jú mélòó la ti ń kírun èyàn máa dúró mọ́tàlá sí fún wákàtí kan tẹ́wà tó kalẹ̀ àná pé kí ló ń ṣe ó ní nọ́mbà wán nìyẹn ó ní jókòó láàrín jókòó tù ó ní tí fún yíndò bá ga sókè tá a bá jókòó ó láàrín gbàgbà atẹ́gùn dáadáa ó rí nǹkan wọ́n ló jókòó ní jókòó pàpọ̀ títí báyìí ó rí pé àfa ó rí pé atẹ́gùn orí ẹ̀ máa fẹ́ tù ìmọ̀ lẹ́yìn blọọkù méjì náà tó gbé sí ẹ̀yọ́ kan máa lọ báyìí jẹ́ ni ọlẹ́lẹ́kejì bá a bá dúró kírun náà tí wíńdò bá sún mọ́lẹ̀ atẹ́gùn tí máa fẹ́ sí wa bá a bá nọ̀rọ̀ ní ìsìn pẹ̀lú wíńdò yìí ní ìsìn àárẹ̀ ga débi tí wíńdò ga dé ó ní gbogbo bí ọ̀pọ̀lọpọ̀ oríkì ara wa ni wọ́n máa gba atẹ́gùn sára bá a bá ń kírun lọ́wọ́ á ọkà bá àkẹ́mu ní ti òkè kíní òkè sápátì bí ti kọ́ nìyẹn báwọn ló ti kọ́ ti bẹ́ẹ̀ kọ́ ò béèrè o central mosque ìlú wa táwọn bàbá wa kọ́ àná láti hùn hmm, àwọn bàbá yín ọ̀ma yìí ti táwọn bàbá ti hùn wọ́n ní ká ṣe báwọn ọ̀yà tí wà fún àmọ́dá ló. wọ́n wá ní yàrá ìnábì ìjọ náà sallallahu alaihi wa na yàrá tí wọ́n máa dúró sí ìjọ náà kọ̀ ga tó nǹkan. al-Basri rahimahullah ọ̀dà àwọn máa ń wá sí nígbà táwọn wá dé màdínà àwọn wà sọ̀rọ̀ pé mo fẹ́ wọlé ibi jẹ́ wọlé bó ti wò mo fẹ́ wo àwọn yàrá àwọn torí pé gbogbo wọn eh, mo fẹ́ wo àwọn yàrá yàrá àwọn ìyàwó ànábà Muhammad sallallahu alaihi wa sallam ó ní màá wá náwó báyìí sókè àwọn ọwọ́ mi ó sì wàá máa kan àjà títí wà dénì tó pè ilé ìjẹ náà àbíkọ́já sí pé ẹ wàá rí ẹ má nǹkan kan bí yàrá ànábì ṣe ga sí bẹ́ẹ̀ tèmi náà ṣe gẹ́ni àwọn adúlọ́ bẹ̀rẹ̀ wọn lọ́wọ́ sókè báyìí ọ̀rọ̀ ti ga tó báyìí náà ṣùgbọ́n yẹ́yẹ́ kàwá náà ọ̀hàmà ilé rẹ̀ wà máa jẹ́ orí kan bọ́dì kìí súnà lè léhùn bí wọ́n ṣe é ṣe lé ń gbà náà nù bí wọ́n bá ṣe jù bá ń lọ ń gbà náà wọ́n kò ní báàrí ní ànábì wa Muhammad sọ̀rọ̀ bá and then yóò yàpa sí gbogbo ń tò nítorí ìdí eléyìí wọ́n ní bílẹ̀ yẹn tèrí nìyẹ̀wò ẹ̀hán. àyà yẹn wá sọ fún wa pé níbi tí sọ yí pé o lè fi bẹ̀yẹn lẹ̀ kakò kakò bẹ̀yẹn. wà náà fi yọ̀ làákìlà ánú. wọ́n ní làákàyè tí wọ́n dé lọ fáwọn èèyàn wọ̀nyàn yìí nínú àyà yìí tí wọ́n ní wà ákítàrò hún. wọ́n ní ákìlù tà á tóbi ni wọ́n ní làákàyè tí wọ́n dé lọ́mọ tó jẹ́ kí wọ́n fi máa lo ẹ̀kọ́ pẹ̀lú ànábì Muhammad sallallahu alayhi wa sallam olúwa sọ pé walau annahum sabaru walau annahum sabaru hatta takhruja ilayhim lakana khayran lahum wallahu ghafurur rahim wallahu ghafurur rahim sọ́bàrú ayẹrẹ yìí la fẹ́ bọ́ sí ni ọ̀lọ́wà náà ń sọ́bàrú tí wọ́n bá ṣe sùúrù ní hátà dáfúrúdá ilé ihe títí wà náà fi jáde sí wọn ní làkàrà fàyọrọ ah, náà ayé wọn ọba máa dáa jù báyìí lọ bẹ́ẹ̀ náà ni ọ̀run wà lọ́ ọlọ́wọ́n ọba aláforíjì ń náà ń sọ́bàrú ဥမေကြာဖို့လည်းပတ်သက်တော့အာဘယ်ဝါလဲအဝင်ဖြိဖိုက်တာအံပိုင်းဝံပဲအံပိုင်းတော့ဝံပဲဒီကောလီတာအာလာဝလဝန်နဟမ်ဆာဘာဒီတော့ဝလဝန်နဟမ်ဆာဘာရူအမဒဒဖိအင်နတ်တအာမလမအလ်ကီဘာ يحتاج إلى الصبر الجميل ومن لم يصبر لا يعيش إلا مع الصغار بعيدا ànábì náà ń bá sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n nà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ ànábì náà ń bá sọ̀rọ̀ ń bẹ̀ wáyà wọ́n wá láwọn annahum sabaru wọ́n ní tọ́ba jẹ́ sí pé wọ́n bá ṣe sùúrù ní hátà sáfò bẹ́ẹ̀ tí wà náà ló fi jáde sí wọn ní ìlànà bá dáa fún wọn jù báyìí lọ. Ah, ọlọ́run ọba tẹ́ ń wò ní rọ̀fù aláforíjì ní rahim aláàánú ni. wọ́n wá sọ fún wa pé àwọn omi tí ó máa ṣẹ́ wá láti di bí wọ́n ṣe ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti máa bá nàbí gbéhùn sallallahu alaihi wasallam. yóò wá máa ṣe bá gbogbo ẹni ńláńlá táwa náà bá ń bá gbé láyé. ìdíkọ́ máa wò yí pé ah, àlẹ́bìnrin kan náà ń tẹ̀sí bẹ̀yẹn ìdánilẹ́bìnrin kan sallallahu alaihi wasallam. ìsáàlàbí nìkan ò sọ́lọ̀ láwà rẹ̀ yìí wọ́sàlá wọ́n ni gbogbo ẹni ńlá tẹ́ bá ti rí náà ẹ máa tẹ́ omi o tọ́ ọ bá tẹ́ mu á máa sọ fún wa náà pé láàká ah, ọ̀ máa lò ní lòfin mú tiẹ̀ ń bẹ̀. àti máa ń ah, Ọ ah, lọ ọdún mẹ́fà fi tó sì dé náà àwọn ará pẹrẹ pé mọ́kà ló ti kẹ́kọ̀ọ́. ará pẹrẹ pé mọ́kà ló ti kẹ́kọ̀ọ́. ó dàbí ẹni pé ó mì sí ò sí ibẹ̀ yẹn. ó ti ẹ̀kọ́ sí ìyẹn lò. àwọn ọ̀sán bọ̀ wà láwọ́ wá. àwọn ènìyàn ń sọ̀rọ̀ àwọn. Ọmọ pé làkàánà fàírọ̀ ńlá ohun. Làkàánà fàírọ̀ ńlá ohun. Ayé rẹ̀ ọ̀bá máa dánú. lábàjá lọ amẹ́ríkà àbí kí ni ẹ máa wọ̀ lọ amẹ́ríkà tẹ́sì àbá yìí mo bẹ́ẹ̀ nìkan tó wà ń bẹ̀ àti UK ni mo ní tọ́ọ̀bà mówó bọ̀ ó ṣòfò ọ̀sọ́ọ̀tì lọ mọ́kà màdínà tọ́ọ̀bà má bọ̀ olùsì. ọwọ́ amẹ́ríkà mo ní à àwọn ọmọ owó bá ní ó mọ́jálẹ̀ o ṣùgbọ́n ṣọ́gù bí wọ́n bá ti ń ṣe wàhálà láìpẹ́ wákàtí mẹ́jọ ni mẹ́wàá láwọn ẹgbẹ́ rẹ̀ ń lò tí wọ́n fi ń ṣiṣẹ́ lójúmọ́ tí wọ́n fi ń àti wákàtí méjìlá tí wọ́n fi ń ṣiṣẹ́ lójúmọ́ tí wọ́n fi ń rí nǹkan mọ́ bọ̀ wálé ìwọ náà ṣe bẹ́ẹ̀ wọ́láwọ́ bẹ́ẹ̀ ni ìbúkúdú nǹkan bá wà tá a bá díbẹ̀ opportunity wà gbọ́dọ̀ lò ní tá a bá ti lè lò pẹ̀lú sùúrù láwà fi lò tá a bá ti lò sùúrù pẹ̀lú ẹ̀ àà ní mú nǹkan bọ̀ ń bẹ̀ ọlọ́njà mú nǹkan bọ̀ ń bọ̀ ó ní wọ́n ní ẹ̀yà ara ọmọ kan tó wà lókè bàbá nínú dàámúlámà wọ́n ní kábàgbàlagbà gbé àbọ̀lọ́ ẹ̀ka ọba pé ó ní wàtá tí wóró كبير عين كبير كبارها وتكبر في

وتذكر في عين الكثير استكبارها وتعظم في عين صغير سرها mọ̀ wọ́n ara rẹ̀ ọyẹ nǹkan kéékèèké tí wọ́n rí tí wọ́n kó tóbi tó tóbi tó tóbi lágbàlagbà báyìí yóò pé mélòó wá ní gbogbo náà gbogbo nǹkan tí àgbàlagbà ha ha ọ̀pọ̀ o ọ̀pọ̀ o wọ́n ní ìwọ kọ́ wà fà ìmọ̀ ìbílẹ̀ rẹ̀ one million naira ó pàbò pé ayé mọ̀ sí padà. Ayé ti bàjẹ́ náà. Abẹ́rẹ́ ìjọba ọmọ tí ò tí níyàwó tí ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ èyí ní ìwé àti ẹ̀mà bóyá tí ẹ̀ ti ní òǹgbà kan fún níyàwó ọwọ́ ní one million kéré ọjà ẹ̀fílẹ̀ ẹ̀ wá lọ mọ̀ pé ten million naira tí wọ́n lọ́wọ́ tó ní ten million naira san ten million naira làwọn kan fi ń jẹ pàlàtọ̀ o ẹ̀pà ẹ̀pà snack snack ẹ ẹ ẹ lọ fi ra snack sínú wọ́n rò ìdí wọ́n ń jẹ ni wọ́n rà ní snack ẹyọ kan táwọn ilé òun ti

àwọn súùsì tí máa ń sèyàn ní nǹkan lẹ́gbọ́n mọ́ ẹ̀. ọ̀nà túbù mi ayé lè tẹ̀lé ìbáwò wa aláàbò mi ayé lè mọ̀ sí ìwà wa. ọ̀yẹ́ ìjà máa lọ ìjà kù àwọn ẹ̀. wọ́n ní lọ́ọ́ máa yí pé iná tààmù làmáà kìbá ká gbé bàbá lágbàlagbà kì í sọjọ́ orí nìkan gbogbo ẹnikẹ́ni tó bá ti làkùn láàká tó láàkùn láàkùn ní tíwọ̀n sí lọ́wọ́ tó bá láàkùn láàká tó sì èèyàn tó jẹ́ èèyàn tó jẹ́ èèyàn pàtàkì náà là ń pè ní àgbà wọ́n ní kó tó bá ẹni tó dé èèyàn pàtàkì gbé ah, yàtàájú onílò sùúrù tó dáa tán wàmán lamuyá tó ọba eh, wá lóò ní ṣe sùúrù o eh, ọmọ wẹ́wẹ́wẹ́ lọ́mọ bá gbé ń tiẹ̀ láyé rẹ̀. وَلَوْ ó bó ti ń gira ọba náà. wọ́n wá ọ̀hún wọn kò wá sí wọ́n wá ọ̀hún wọn kò wá sí. lọ́yọ̀ọ́ nínú àkúdàwó. ẹ dákun ẹjẹ́ á mú gẹ́gẹ́ bí píríncípù ìlànà tá a máa fi dáyé wa lọ. káwa náà ò lè bá a jẹ́ èèyàn lọ́jọ́ ọ̀la. bílẹ̀ ní tí ọba bá wọn tó ti di èèyàn rìn ó lè jẹ́ o. bóòlù olóòdì di èèyàn olóòdì tí ó ti di èèyàn ńlá ó lè jẹ́ o. àwọn ẹni máa wá wọ èèyàn ńlá kan lọ èèyàn ńlá kan lọ nínú fánù tó fẹ́ jẹ́ èèyàn wọ́n ní wá èèyàn ńlá kan lọ wá dóńtò sí ẹ̀ má fi ilẹ̀ gbámú ṣùgbọ́n o bọ́ bá fẹ́ gbámú ó fi sùúrù tọ̀ dáa tán ó fi gbámú o torí wà fún káwọn àti ọmọ ẹ̀sìn tó jẹ́ sí wípé ìwọ ò lè gbọ́ yí ó sì máa rò pé bọ́yá kọ̀ gbá tàbí kò fẹ́ràn rẹ tàbí kò sí dáadáa sí ọ wọ́n wà máa mọmi sùúrù ní tiẹ̀ bí wọ́n bá gbọ́n ọmọ mi pé àṣọ orin ni wọ́n ń pè wá. ọ̀wà ọyàn tó wọ́n ṣá lọ wà ilá wákàtàwù náà wúpèkú ah, ọ̀nbẹ́nu àwọn èdè ènìyàn tá a mọ̀ gan àti ìtawà náà tún kàtà wọn jẹ́ tí ọlọ́run fi wọ́n ti kòǹgẹ́ pé wọ́n ti kòǹgẹ́ èèyàn ńlá kan tọ́lọ́run fún díẹ̀ ní ọlá ولكن ولكن مع الأسف سقطوا بسبب سوء أدب تنتبه واللوز wọ́n ti gòngé èèyàn ńlá kan àìmọ́ lè fi sùúrù bá lò àìmọ́ ní farada wọ́n lò ẹgbẹ́ wọn lẹ́kọ̀ọ́ eh, ló fi jẹ́ sí pé kan nínú àwọn brọ́dà kan tí mi gárí lórílẹ̀ ayé mi bá ti rí bọ́dà yẹn mọ́ sáà máa ń bá kẹ́dùn ni eh, ọlọ́run fi ṣe kòńgẹ́ bàbá kan inú tẹ oníṣẹ́ ọwọ́ ní bọ́dà yẹn mo sì rí níkà bí ìjẹta àbí ìjẹrin mo tún wò báyìí mo tún tó wò pé ah, ẹwọ nǹkan ó lù ú bóyá náà àwọn ẹgbẹ́ wa máa pariwo wọn nínú àwọn èèyàn ńláńlá ní àwùjọ tá a wà ìbáyà bẹ̀rẹ̀ ẹ̀rọ wà ní wọ́n gbọ́ ọlọ́run tó kádà láti ẹ̀bẹ́ ènìyàn ah, mú sọ́dọ̀ ẹni yẹn fọkàn tán ọgbọ̀n ní mọ́sàkáyìn tó ti kíní kíní ọba ti jàmbá wọ́n ti wá ti jẹ́ ti kò sí jàmbá wọ́n bínú sí ṣe mà pé tẹ̀ tára bínú sí ẹkọ́ lọ ó bẹ̀bẹ̀ abatala gidi ni wọ́n tó ń bú bàbá yẹn káàkiri ìwé kí wọ́n dá sí ìgbà náà pé àbọ̀dà ah, ah, ẹ lọ ẹ lọ ìtẹ́yìn náà ṣe káàkiri ẹ̀ pé ẹ̀ sí gà wọ́n parọ́ ẹ̀ mọ́ yín àyíká ní fẹ́ parọ́ ẹ̀ mọ́ yín ẹ yóò hàn padà ẹ̀yin ẹ dúró kẹ́ bẹ̀bẹ̀ olóhùn ò ní bẹ̀bẹ̀ o ẹ bá ní fídíń sáyé lọ ní ìṣọ́ lágbára àwọn èèyàn tẹ́sí pé wọ́n ti kò ń gẹ́ dáadáa ṣùgbọ́n wọn ò lò dáa. ọlọ́ni wà láwọn ń gbà. ọwọ́ ń sọ fún wa pé wà á lọ́nà. بسنته الشريفة الشريف صلى الله عليه وسلم فمن صبر فمن صبر في العمل بالسنة فإنه خير له بين وأن بعد وأن صفى في ká ní sùúrù pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam nígbà tí ń bẹ láyé bẹ́ẹ̀ náà ni a tó máa sọ fún a pé ẹni sùúrù pẹ̀lú súnà ànábì nígbà tí ànábì ti kúrò láyé bẹ́ẹ̀ bá ti wá ṣe sùúrù tó bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀ máa rí pé. ìyàtọ̀ àlọ́ pọ̀ nínú ọ̀nà ìlànà iṣẹ́ ni súnà àbí àbá iṣẹ́ ni kì í ṣe lásán kì í ti pa máa tó fi jẹ́ sí pé èrè tí mẹ́mbẹ̀ pọ̀ lọ́la àwọn ọ̀pẹ́ wa máa ń yóò fẹ́ àìlá àwọn ọ̀rọ̀ sùúrù. lẹ́mú bàbọ̀rẹ́ bá àgbà ọ̀hún láti náà rí i náà. sọ́ọ̀fẹ̀ ní ìyàmá ṣe fọ́dá àdìmọ́ kì í sọ̀fẹ́ ó ṣiṣẹ́ ni wọ́n ní iṣẹ́ wà ń bẹ̀ tó fi jẹ́ sí pé wàlá wa ń na òun sọ bá wọn. ọ̀hún àti àdàkùn وبقدر الصبر مع سنته bá a bá ti ṣe súnà bá a bá ti ṣe sùúrù pẹ̀lú súnà nábì tó bẹ́ẹ̀ náà ni èyí tá a máa jẹ náà ti kí ni yà ọmọ tó ẹ máa ti tọ́ pọ̀ tó ṣe súnà tọ́ pọ̀ olúwa náà ó ti púpọ̀ pípọ̀ rèébò náà kàmáwó àwọn náà. صبروا ولو أنهم صبروا كما تسعوني لولي سنة جاسي حتى تخرج إليهم جاسي جاسي بتات لكان خيرا لهم ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم مع التنبيه على أن خيرا لهم wọ́n ní kálí bá àmà pé xeyran láwọn tó wà nù ayà yẹn mẹ́nu afáàlì àtẹ̀fẹ́ nínú àwọn nǹkan tá a fi máa gbọ́lá fún nǹkan ní kì í ṣe xeyru kékeré ní bẹ́ẹ̀mbẹ́ẹ̀ làkàna xeyran láwọn á ti àlè fojú dájú sí nọ́mbà orí tí ó ṣẹlẹ̀ tó àlè fojú wọn òsùn wọn kílò jẹ́ ọ̀jẹ̀ bí wọ́n bá gbé wéètì náà bá wọn àlè fún wọn làkàna xeyran من وراء الفجور وفي معنى وفي معنى لا حاكم للنبي صلى الله عليه وسلم وليس ملكا حتى تخرج وإنه حتى في قوله حتى تخرج إليهم دون إلى لأجل الاحتجاج بحذف حرف أن فإنه ملتزم حذفه بعد حتى بخلافه معنى إلى فلا يجوز ọ̀rọ̀ ń lúgà lélẹ́hùn wọ́n ń sọ pé láti kára sọ fún wa torí pé gbogbo wa náà elédè lágbà wa náà ni wa ìwàlọ́ ànàhún sọ́bàrú hàtà dákúrújá láti pé ìpọ̀tọ́ pé ìwàlọ́ ànàhún sọ́bàrú ìlà án dákúrújá ilẹ̀ ìpọ̀tọ́ pé ìlà án dákúrújá ilẹ̀ ọ làbẹ́ ni kí wọ́n ń pàtàmọ̀ yìí pé ẹni hùn ní táwọn èèyàn sábà máa ń sọ jù ní ìlà án dákúrújá ilẹ̀ yìí náà ní sábà máa ń wọ́n ní hàtà dákúrújá ilẹ̀ yìí wọ́n ní torí kíni torí pé lè ìjà nínú ká sọ pé ìlà án àbí hàtà èwo ló kúrú jù èwo ló gùn jù èwo ló kúrú jù ńgbà náà hasa wọ́n ní torí pé kùránì kùránì ìjà wọ́n ní hasa àtàkùrújà ìwọ̀n àǹfààní tó wà ń bẹ̀rẹ̀ kéjì ìlà án tàkùrújà ilẹ̀ náà yàkúrú ó ní wà fi ìyẹn túmọ̀ mẹ́rin náà láàmà túmọ̀ làkánà kẹ́rọ ńlá òun sí ṣùgbọ́n mẹ́rin náà pín sí méjì méjì ń bẹ̀ báyé lọ méjì ń bẹ̀ bá àlùkìyàmà lọ mọ̀kọ́ tìlù ẹ̀ pé táyé ni làwọn ọmọ sọ pé wà láwọ́ ẹ̀nà òun sọ́gbà lẹ́bàá ti sùúrù ní tó fi jáde sí wọn làkàrà fáyọrọ ńlá òun gbogbo wọn lọ ọba sọdọ ọmọlúwàbí ọba tí gba kankan lọ́wọ́ ọmọ kọ́ máa fi ṣe ìtara gbogbo wọn ni ọba gbogbo ẹrú tí wọn kó ń jọ náà tí wọn wá lánàá tá à ń sọ̀rọ̀ wọn ni gbogbo ẹran ànábì ọba dálẹ̀ ọmọ sọ pé làkàánà àkáyọ̀ ọ̀nà ó tún wá lè túmọ̀ ẹlẹ́dọ̀ kìí ṣe pé làkàánà àkáyọ̀ ọ̀nà òun kì bá sọyìn dẹni yìí ń lu Madina torí àwọn èèyàn wọn ní ẹsẹ̀ ń pariwo yá Muhammad yá Muhammad gbogbo ara ah, àwọn ẹni bí àdìdì ni wà lélẹ̀ àwọn akẹ́yọ̀ mo tún máa jẹ́ wà làkàyè ni wọ́n ní kì bá fún ẹ ní iyì àtàpọ̀lẹ́sì ah, wọ́n ní ọmọlúwàbí láyé kódà wọ́n ní wá wọ́n pọ́n wọ́n lajú wọ́n àtàn wọ́n ní atúlẹ̀ túmọ̀ ẹ̀rẹ́lẹ̀ kẹta pé làkàánà khayran lahum áà ah, ah, gbogbo wọn ni ọba fẹ́ gba ìsìlámù jọ náà ah, ẹlẹ́ẹ̀kẹrin oní àná pé làkàánà khayran lahum pé àtìbá dáa fún wa tó bí wọ́n ti wá lọ sí ànábì ní sùtà lọ sallallahu alaihi wa sallam wal نعم، الخير نعم والله وهذا يحمل وهكذا يحمل تحمل الألفاظ bẹ́ẹ̀ ni gbogbo gbólóhùn ṣẹ̀dá àtọ́bá wá a máa fi ẹ̀sìn bẹ́ẹ̀ nàmbà 1 a tó máa fi ayé náà sí bẹ́ẹ̀ nàmbà 2 gbogbo lòun ṣẹ̀rí àtọ̀bá wa bá a ti ń kí ẹ̀sìn síbẹ̀ láàmà ń kí ayé náà síbẹ̀ nígbà tá à ń ka àdíjà àwẹ̀ fún wa níbẹ̀rẹ̀ bóyá ní bòmí ní àdúgbò àyìn à ń sọ fún wa pé ànẹ́bí náà sọ pé dáadáa padà ọmọ bá wà nù. bí ọmọ bá nù bá dé o. mo sì lẹ́kùn àdìjẹ́ nínú àgbàkàdà àwa sọ fún wa pé tútì hàjà bọ́ àbúrò jẹ́ nà máa sọ pé ayé rẹ̀ náà ìrọ̀rùn ayé náà yóò ti kíni rẹ̀ ó sì ogun alifáàlù ṣẹ̀rẹ̀ yíyí àtọ́bá ti wá bá ń wáṣà wáṣà àtúnìtọ́ àmà pẹ̀lú dúbà ni wọ́n níbẹ̀ náà láàmà sọ́nù ọ̀rọ̀ lọ́nà pàmásà lánà fọ́ọ̀sù mazkur fi kọ́wìlì yìí lápòjúwe ní ìsìnlọ́wọ́ fọ́ọ̀sù mazkur fi kọ́wìlì yìí tààlà áyà àti gbogbo yẹn máa kí ó sọ pé wà máa ń yí òfin rẹ̀. Jẹ́ ìkàbíọ́dún ìlàsán pé Fáwùzán àríyìnmá títẹ̀sì nìkan ní bẹ́ẹ̀ ni àti tayé àti Èyí tó ọmọ lánàá máa yí padà bá ń lò nípa. Wọ́n máa sọ pé fàfádé fáádá Fáwùzán àríyìnmá. Ah, Olúwa rẹ̀ ó wà lè jẹ́ nínú àlọ́ ni ọba dàtẹ̀bọ̀ ọgbà.

àyà sixty nine ọ̀sọ́tún nìjà olùwàsàgbọ́wà máa ń. فأولئك مع الذين أنعم الله عليهم فأولئك مع الذين أنعم الله عليهم النعمة هنا نعمتان ìdẹ̀ra tí a ń tọ́ ń bẹ̀ nínú ìdẹ̀ra méjì ni ó òní máa sọ pé ìtàlẹ̀ kan àjá sí ọ̀run nìkan ọ̀run nìkan kọ́ ọ̀run tọ̀run bẹ̀ ń bẹ̀ ayé náà sì bẹ̀ ń bẹ̀ àwọn àtọ̀ wà láwọ́ àwọn àmà sí máa pé wà láwọ́ à ń nà ọ́n. ọmọ sọ pé làkàánà ayọ̀ àná ọ̀hún sí ìdúnìyà ọ̀hún. làkàánà ayọ̀ àná ọ̀hún. ọwọ́ pé fi òkúrọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ni bó ti wá lọ náà ni bí kí ó ṣe lọ nìyẹn o bọ́ bá ti ń kọjá náà wá yà Qur'an tó bá jẹ́ pọ́lọ́m bá ń sọ̀rọ̀ yà náà ẹ̀yìn náà lẹ́bí náà tí a mú wá fún ọmọ tọ́wọ́ ويهدي أولئك أصحاب النار ẹwọ nára lè fi yá mọ́ sọ pé kò dára. Ilé ayé náà kò náà máa yí. lásán pé ọ̀rọ̀ àwọn nìkan ọ̀rọ̀ bọ́ bá jẹ́ bí ti yà pàkẹ́tọ̀ ẹ̀ náà nìyẹn. Bá jẹ́ bí ti àánú ọlọ́run náà ni bó náà nìyẹn. yóò jẹ́ kí ọmọ yóò máa kọ́lì jẹ́ tó fẹ́ ṣiṣẹ́ pé kì í ti kọ́lì kìá mọ̀ nìkan láti ju ti ayé lọ kì í ṣe ayé nìkan lè yóò ti di ìyá ta lè kìá máa ju ti ayé lọ rìn bó ṣe máa túmọ̀ rẹ̀ ọ wà sọ pé wà máa wa tó ti lọ áfẹ̀dúró mi báyìí àwa máa lọ sínú ẹ̀kọ́ lọ́la bí ní ńlá ìdáhàlá àti ìparí àyàwó kan díẹ̀ sí mélòó kan. nínú àwọn nǹkan tá a máa gbé ni pé ọlọ́wọ́n bá ń sọ ń bẹ̀ pé hatta takhruja ilayhim. hatta takhruja ilayhim. a máa wo ànúwà al-khuruj. bákan náà a wá lọ mú àwọn torí ẹ̀kọ́ ni wọ́n ń kọ́ ayà náà ni ayà ẹlẹ́ẹ̀kẹ́ karùn-ún tó ti ń dá dúró tí wọ́n ti dá ọ̀rọ̀ ẹ̀kọ́ tá a máa fi bá ànábì gbé tí wọ́n ti dá dúró sallallahu alaihi wasallam. àdàgbà máa pé gbogbo ibi tí ànábì bá wọ̀ àwọn onímọ̀ náà tó ti kíni wọ́n tẹ̀lé lẹ́yìn. a máa mú díẹ̀ díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ wọn a máa lò pẹ̀lú pẹ̀lú àwọn onímọ̀. wọ́n á fẹ́ ka àwọn ọ̀rọ̀ díẹ̀ fún wa nípa bá a ti lẹ̀kọ́ pẹ̀lú àwọn onímọ̀ lẹ́yìn bá náà láwà parí ayà yẹn ní ọ̀la nígbẹ̀ láyé dáadáa olùwàsán náà ayà náà pé wà láwà Ẹ̀rùn gún wákàlẹ̀. bájẹ́rù ọkọ̀ ah. ẹni tí ò ṣubú kò ní lè dìde ah, ọkọ̀ ṣubú náà tó máa lè ah, ilé ayé ìdílé ilé ayé ẹni bá ṣe sùúrù ni ó ṣòríire ẹni bá ṣe sùúrù yóò ṣòríire tó pọ̀ ẹnibájẹ́ lórí òṣòrí ẹnibájẹ́ lórí òṣòrí ẹnibájẹ́ lórí òṣòrí òun yóò jẹ́ tó jẹ́ ká ṣe sùúrù jàmá wa. Ẹ jẹ́ ká ṣe sùúrù Àyè bá àyè lè tó pọ̀ jẹ́.